àlàyé táwọn tó lórí hadithi قال الأجوري رحمه الله تعالى الإمام الأجوري وني اعلم لما ورحمنا الله وإياك قال انقبوا وكي قال انقبوا وكي ونأ ìṣesí àwọn àfẹ́sùn dédénú wọn aṣàdúrà wọn ra wọn aṣàdúrà fáwọn tó ń gbọ́rọ̀ wọn pé lọ́mọ kọ́lọ́hún kó bá wa kẹ́ ẹ kó sì tẹ́ ìwọ náà tí a bá wo alimam Muhammad bin Abdul Wahhab ilé ìkọlù ìṣesí wọn ẹni ẹ̀yìn làwọn wà pápákọ̀ lọ́wọ́ lè tọ́ àtìlù àbí àrùsádàkọ̀ lọ́wọ́ lè tọ́ àtìlù àbí rahimakallah wọ́n ní lọ́wọ́ mọ̀ pé anna hadha hadith ṣé hadith yìí hadith wo innamal a'malu binniyat wọ́n ní lọ́wọ́ mọ̀ pé hadith afnun min usuli din ìpínlẹ̀ kan ní nínú ìpínlẹ̀ ẹ̀sìn. لا يجوز لأحد من المسلمين أن يؤدي ما افترضه الله azọ̀wọ̀jẹ́ta àlẹ́ ìfàrí dọ́pín ẹni pé èèyàn kan nínú àwọn mùsùlùmí kò lè ṣe nǹkan kan nínú nǹkan lọ́wọ́ ń ṣe lọ́rùn èèyàn fún wàlá yàtàkọ́rọ̀bù ilé ìgbìnà fílàtìn kódà yóò lè ṣe iṣẹ́ náfìlà kan bóyá àrùn tó jẹ́ náfìlà ni àbáwẹ̀ tó jẹ́ náfìlà ni ńlá bìíní yá tó ń ka àlékọ́tò sọ̀rọ̀ dẹ́kọ̀ ìyàbí kó jẹ́ pẹ̀lú àníyàn tó já níyàn òdodo láàríyá àti ìhà wàlà fún à tí ò sí kárí ni àbí kagbọ́n ní bẹ́ẹ̀. wàlá yìí ní bíhà ìlọ̀wọ̀ ha àgbọ̀jẹ́ kò sì gbọ́dọ̀ gbére wọn kankan níbi iṣẹ́ wọn àyàfọ́ lọ́wọ́ bọ́ba àlejò ọlá wàlá yìí ṣùgbọ́n. مع الله عز وجل غيره kò sì gbọ́dọ̀ mú ẹlòmíì lẹ́yìn ọlọ́run inú ó tún máa ti jọ sí i fún. ní anàlọ́ àlàyé pàlùmínà làmàlì ìlànà òkùnlé sọ̀láwù torí pé ọlọ́run nígbà kankan nínú iṣẹ́ àyàfi téèyàn ṣe ń torí tiẹ̀ wa orí dàbí ìwájú wákàtí téèyàn gbèrò ojú rẹ̀ láyà tẹ́lifù fi ha àbẹ̀lẹ̀ ìlànà àwọn àfọwọ́dún yìí méjì wọn yapa ẹnu lórí ọ̀rọ̀ yìí ẹgbẹ́ ní àwọn mọ̀sáìlá ní àwọn àfa ọ̀rọ̀ wọn tó mẹ́rin lórí ẹ̀ ọ̀rọ̀ àfa òpin sí méjì lórí ọ̀rọ̀ àníyàn kanyà àfa pín sí méjì nǹkan ní iṣẹ́ tábà ti aliláníyàn dáadáa nǹkan ní aliwẹ́ni kò sábà tó sọ yìí gbogbo ẹ̀nu àfa àpò àtọ́nísúnà ẹnu wọn àtọ́nísíní àtọ́níbídíà pé gbogbo jẹ́tẹ́yìn ó bá ṣe o ó gbọ́dọ̀ jẹ́ àníyàn torí ta ló fi ṣe torí tọ́lọ́ nínú àwọn àṣẹ tó wá jẹ́ iṣẹ́ gbòógì tó lágbára lọ̀rọ̀ mọ́ wà àfi kí ajẹ́káníyàn wá dà ẹni ìdíre tí a fi nínú àwọn àfá ẹ̀sìn tó yẹ pé hadithi innamal a'mal binniyat àti iná máa ń gbé síwájú náà síra wọn. wọn kẹ́lẹ́ bá máa fi fún ọmọ akẹ́kọ̀ọ́ lára pé iṣẹ́ màtọ́ fẹ́ kọ́ yìí ó àníyàn ṣe pàtàkì ńlẹ̀ o jẹ́ bá ti rí nínú al-arba'una nawawiyya adnu riyadu salihin adnu umdatul ahkam ètò ajọba gbogbo àtìrà iná nìkíní sahihul bukhari hadith olómi níwájú innamal a'malu binniyat ankalibanu pé ọ̀rọ̀ àníyàn ètò gbangban àwọn àfáà wọ́n ní àdìsí yóò jẹ́ tólófẹ̀lẹ̀ àìlè àbí tólófẹ̀ bíi wọ́n ní wọn tó di gbogbo ẹ̀sìn ní àdìsí nẹ́mọ̀lá àwọn ènìyàn ló jẹ́. àwọn kẹ́kẹ́ pé ní tólẹ̀ ẹ̀lìmì ní ìdájí wọn ní ìdájí ẹ̀sìn ní ní sùdí àníyàn gbọ́dọ̀ dá ìdájí yòókù ní iṣẹ́ tó fẹ́ ṣe náà bóòlù náà ti gbọ́dọ̀ dá ọgbọ́dọ̀ mójútó. wọ́n pé àwọn ọmọ akẹ́kọ̀ọ́ ẹ̀sìn a gbọ́dọ̀ gbìyànjú kó o láti jẹ́ ká níyàn wá da ìmọ̀tá ń wá kó o láti jẹ́ pé torí tọlọ́run là á fẹ́ ń wá ètò torí nǹkan mi. bákan náà wàkọ́lá Nawawi rahimahullahu ta'ala alimami Nawawi tọ́lọ́run kó bá ní tẹ́wọ́n ẹ̀nà ẹni dábìlà hadith ẹni hadith yìí hadith innamal a'malu binniyat aláàdìsí ń tọ́ka àlá ànà níyà bá mìíyàrú ìfẹ̀sẹ̀sẹ̀ àmàlì pé níyà àníyàn ní mìíyàrú àwọn àjọpá àfi ń jọṣẹ́ fún yàrá ṣe láti máa bá iṣẹ́ yìí dáa àbí kò dáa àníyàn làáwò nígbà táwọn ènìyàn ọba rẹ̀ bá wà pamọ́ sáwọn èèyàn báyà bá ló dáa ọlọ́run tó ṣe fún kọ́ ọba tó ní kíni tó rà níyàn nítorí pé ìnáwó àlè mú ìzáàfì sòdò ọba tó máa tó wà lọ́kàn kálukú agbẹjọ gbogbo alájò kó ní mọ́júlẹ́sì lẹ́yìn ní báyìí àdọ́kàn kálukú wa àmà ní ẹ̀dá bí wá gbogbo àlàáfíà ọkọ̀ fún láàbì kírun àdọ́kàn kálukú wa àmà ní ẹ̀dá bí wá àní ẹ̀dí gbọ́dọ̀ jẹ́ tó dáa ní lọ́rọ́ sùkúránù sáwọ́lì bá kàkúránjọ́ o tó ní mọ́ aláàjì ṣe àná àṣàdà aláyà mi lẹ́fù tó tírìtì kankan tó lágbára tó sọ̀rọ̀ tírìtì fún mi tó àníyàn torí pé ẹlòmíì lè mọ́ bá yẹn rí ìwọ náà lọ́mọ ọlọ́kan ara rẹ lọ́mọ torí tọ́ torí ẹ̀sìn kan àníyàn ṣe pàtàkì fẹ́ nìkọ̀ọ̀kan wa alimami náà wọ́n rahmatulah alayhi ani hadith yìí tọ́ka pé àníyàn onímìíyàr onájọ olùsùn táàfin wọn lè tẹ̀sí ìṣẹ̀lẹ̀ àmọ́ táàfin sọ pé iṣẹ́ yẹn da ta iṣẹ́ yìí lálàáfíà iṣẹ́ tó dáa ni. wàhálà sọ̀lù àtìníyàtú sọ̀lù àlẹ́ àmọ́ a ní bíbá níyàn bá ti dá iṣẹ́ náà dá wàhálà fásadà àtìníyàtú fásadà àlẹ́ àmọ́ ẹni tíṣẹ́ bá ti bàjẹ́ ńkọ́ àbíká níyàn bá ti bàjẹ́ ńkọ́ iṣẹ́ náà ó bàjẹ́ iṣẹ́ náà ó bàjẹ́ ẹ̀káyà kíyèsí sí ọ̀rọ̀ yìí kíyèsí. الإمام مقبل رحمة الله عليه أنه أنت تواجه ولا يطلب العلم لشهادة ولا لأعراض أخرى أني كما قوم إن إتتافق كما قوم لشهادة إتريقا فيني ويري إمينا تمفيكم إتليوم فيني ويري كمنا نشهد الشهادة العدادية بالثانوية àbí àṣàhádọ́tò jàmì ìyá àbí àkẹ́mínà ní dsc nínú ìmọ̀ ṣẹ̀ríà àbí kí n dẹ̀ tó lọ jù bẹ́ẹ̀ lọ nígbà máta kí n di dọ́tọ̀ kí n di pòfẹ́sọ̀ ẹni kó má jẹ́ torí ìyẹn la fẹ́ fi kọ́ mẹ́ẹ̀sì wọ́n àárọ̀ bẹ́ẹ̀ kọ́ka àbí ìdí mi tí èsè torí tọ́lọ́wọ́ kó má jẹ́ nítorí ipò ṣèwé akẹ́mi náà bá tẹ̀ á kọ́mẹ́ẹ̀tì náà ti ní jẹ̀ máa mọ̀ àbí òun di mú bútí náà fi mí jẹ́ kó má jẹ́ nítorí bá a fi ń kọ́mẹ́ẹ̀tì rí kó má jẹ́ nítorí owó kó jẹ́ nítorí tọ́lọ́wọ́ bá ọba àlejò ẹni káyé àlàyé ọ̀rọ̀ yìí pé ní ìfàlà yutlabu al-ilmu ash-shar'iyyi ìkọ́sí lẹ́yìn shahadati aw wazifa àìwá mẹ́sì nítorí kálífà ní ṣàhádà ìwé ẹ̀rí aw wazifa àbíkáwá náà lè fi níṣẹ́ kálífì níṣẹ́ lọ́wọ́ kama huwa hali ashabu dirasati diniya nidhamiya abani ẹ pé afọwọ́ tó ti ṣẹ́rí tíra yẹn gẹ́gẹ́ bó ti wà lọ́dọ̀ ọ̀pọ̀lọpọ̀ akẹ́kọ̀ọ́ láyé òde òní sábà ní àdìràsá tó dòdì yà lẹ́bọ̀ mi yà ẹ̀kọ́ ẹ̀sìn sábà ń kọ lọ́rùn tá ń gbà kọ létò táyé bá gbé lẹ̀ lẹ́nu lẹ́kọ́ àwọn arúgbó àwọn sábà ń kọ lọ́dún ìgbélé ní péjì ọ̀dẹ́ ìdàríyà ọ̀dẹ́ ìdàríyà ọ̀dẹ́ fanaríyà ẹnjẹ bó ti wà lọ́nìyàn ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn léde nítorí dábì ń kọ́ni ìlà ọ̀rọ̀ ìmọ̀lá ọ̀tà àlà àyàfẹ́ tọ́lọ̀ bá sàánú. bákan náà wà lá ayẹsẹ̀ lóbùhù lẹ́kọ́fìlẹ̀ ó hà afọ̀n lẹ́kọ́fìlẹ̀ ní àhà kéèyàn tó má torí èrò míì kọ́ nìjà nítorí yìí tá a ti bá ti nínú ọgbà láwùjọ ọmọ fámilé wàrí àtàtì ah, àbí nítorí kó lè bá àjọ lórí tí wọ́n fi mí jọ̀gá àgbájú lọ tó yẹ lọ́dọ̀ àwọn níbi díà àgbàjì ìdí mẹ́ṣẹ́ náà àsàlátù wa bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ní ẹmọ́ torí ẹ̀kọ́ ọdún ní àbí torí orí ayé ani gẹ́gẹ́ bó ṣe ń lẹ́nu hadithi tí alimami muslim wà gbà wá hadithi Abu Hurairah lánàbí wa muhammad sallallahu alayhi wa sallam sọ pé qala anabi ọlọ́wọ́ ọlá pé ana ani èmi kọjá kí n lọ mo kọjá kí n ní ẹni tá nǹkan ẹni wo rọrọ̀ kọjá kámẹ́lá alábàákẹ́gbẹ́ kálámà dá sí àlèta wa bẹ́ẹ̀ àfi ká lé nípa àbẹ̀mọ̀ iṣẹ́ nǹkan ọlọ́run ní mi kọjá bẹ́ẹ̀. mọ̀nà tó bá ṣiṣẹ́ kan wọn sọ ọdún tẹ́wọ́n sọ túlẹ̀ ní nàkàrà ń bí. في ثياب الشر يفيد العموم يبقى أن كان nínú yín tó bá ṣiṣẹ́ kan bóyá àrùn ló kí ni bóyá sọ́dá pẹ̀lú ṣe ni bóyá dùá ni àbí ìgbà àtọ̀lé ẹ̀jẹ̀ pẹ̀lú bóyá mọ̀ ló kọ́ aṣèràká mẹ́yìn àfihàn báyìí tó wá ṣe ń torí ṣèmí fún wa pẹ̀lú míì fún ẹ̀kọ́ orúkọ lọ́pọ̀ kòtò mẹ́lùmí fún yá fífi sí ló ṣe àwọn tí ẹ̀ ní lọ́sọ̀rí tọ́lọ́ ni mo fi ṣe nǹkan yìí ní eighty wa mẹ́lùmí fún twenty péré twenty òróòró ni ó ti bá mélòó yókù jẹ́ eighty yókù jẹ́ ìtọ́lọ́ náà ní eighty twenty náà la kẹ́mi tó jẹ́ torí èèyàn ẹnìkan tó bá ti jẹ́ kan ṣe ń torí. èmi ọlọ́run tó tún wá mẹ́lòmíì mọ tó tún fi tẹ lòmíì fún sàràkì wà ṣẹ̀ka máa fi pẹ̀lú orogbo tó mọ̀ yẹn pé ẹni tó mú lórogún kò yọ̀ dáńtán fún kó máa lẹ́sàn kò lẹ́sàn kan gbà lọ́dọ̀ lọ́dọ̀ èmi mọ́ ìtumọ̀ pé iṣẹ́ tó ṣe lórí èmi mọ́ ń sọ̀rọ̀ kálá nìyẹn bàbá fẹ́ fún pàṣẹ́ntéèjì kí ni ó yẹ kó yẹ hundred percent ó gbọ́dọ̀ jẹ́ torí tọ́lọ́ ìyẹn ló fàá béèrè ya akari ni tó bá fi wọnú iṣẹ́ oní ẹ̀sìn jẹ́ bọ́ ṣílíkù tọ́lọ́ ní pẹ̀tọ́ wọ́n ẹgbẹ́ tó ní ti kárí ló ń ṣe ẹni tó tọ́lé ẹ̀sìn kó mọ lọ kó mọ lọ bẹ̀rẹ̀ lọ́bẹ̀ kò ní kankan gbà lọ́dọ̀ sí ká ṣàníyàn wa dáadáa ó jẹ́ pé ìmọ̀ táà ń kọ́ ó jẹ́ nítorí tọ́lọ́run ọ̀pọ̀lọpọ̀ bàlá máa ń sọ̀rọ̀ imam ahmed àbí imam ahmed fún wa pé ìmọ̀ ìmọ̀ inú tó tóbi ni kò sí tó tó mọ́ pẹ̀lú májẹ̀mú tó jẹ́ pàdéyàn èdè kìíní kò ga. wàhọ́hà àlùmọ̀tòrò kan nínú àwọn sálàfọ̀ wa ni wọ́n ní ọ̀rọ̀ yìí ni dẹ̀ látọ̀dọ̀ wọn nínú àwọn tàbí tó bá wọn sàhábà láyé ọlọ́rọ̀ yìí rẹ̀ látọ̀dọ̀ wọn pé káfà bìlìmárì ìlmán àyàkṣàwà ó tó fún yẹn nímọ̀ ìmọ̀ kan ní kárí pé ẹni tí wọ́n mọ̀ nípa ayà ọlọ́ ìbò yìí mọ̀ yíò gẹ̀ ìmọ̀ ni. káfíń tí wọ́n mọ̀ yìí ó nípa ayọ̀lọ́ yìí mọ́ni nígbà tó lọ ròyìn àwọn onímọ̀ kí ló fi ròyìn wọn ní ìdínámọ̀ ẹ̀yà ṣàwọ̀ hàmìn ìbáàdì ìṣòro ìlànà àwọn tó ń páyà nri lódodo nínú àwọn ẹ̀kọ́ àwọn náà làwọn ẹ̀sìn àwọn àgbègbè bá tó ń ṣe nǹkan tó lè kàlà ẹgbẹ́ ń pe àbúlágbájá lóní mímọ̀ tó lè wà ní ìdáhà ẹgbẹ́ lóní mímọ̀ yẹn bẹ́ẹ̀ tó bá yọ nípa ayọ̀ náà wọ́n lè lóní mímọ̀ àyẹ̀bẹ̀ kan ẹ̀ẹ́dì rẹ̀ tó jáde ìsàlẹ̀ tí òpá yọ̀ náà pẹ̀lú ilé ìgbèrè wọn alhamdulillah àti ní irú kẹ́bẹ́ ń tún láyé ìgbèrè ẹ̀ẹ́dẹ̀ tó mọ̀ jáde jáde tó mọ̀ tó jáde náà ó lè máa fi bíbí àlè lẹ̀ ó lè máa fẹ́ mọ́rí lẹ̀. àbílẹ̀ ṣẹ́ fún ní díẹ̀ díẹ̀ tó ń gbọ́ náà ní múlò ó ti tẹ̀lé. ó yẹ kí tó bá tó kíra àpò lè má ti lè kà á. àárẹ̀ ó nà láwùjọ bẹ̀rẹ̀ náà mi lè kà lè kà lè lè mímọ́. ètò ìpàdé ọlọ́run kọ́ tiẹ̀ títí ló tí tó kọ́ ni. wàkàfà àbẹ̀lẹ̀ mọ́rí ìjà àdá bákan náà ló tó fún yíyàn ní aláìmọ̀kan àyìn òjábà bẹ̀ ẹ̀yẹ̀lẹ̀ kí máa rẹ̀ máa ṣe ní kó máa jọ́ lójú kó máa fi ṣe báàlì kó máa fi sọ̀tọ̀kúsọ kó máa tó wá ṣàlẹ́ǹdì àwọn èèyàn lórí ìsọkúsọ tó ń sọ. ìyí òun tí ó sì yẹ méjì aláìmọ̀kan àyíbẹ̀kọ́ aláìmọ̀kan. inú tí àníyàn dáadáa tó máa ń bí sínú lára téèyàn bá ń wá mọ̀ wọlé kéèyàn fáyà ọlọ́ lórí ìmọ̀ tí wọn yóò wá lè lò mọ́ náà ẹ̀rí. afáàkọ́lé ya kọ́ra àtúlẹ̀ ẹ̀yìn ìbí sẹ́fí wà láàyè àkọ́ wàlẹ́ ìsàbí àyìn ìyókọ́ lálàkọ́ olórí ìpáyọ̀ ọlọ́run jẹ̀mọ́ ẹni tí ò kọ́ máa ń torí tọ́lọ́run ó lórí apáyọ̀ ọlọ́run ẹ kẹ́rì pé wọ́n náà ṣe kọ́ máa torí tún lu gbájú ẹ̀ káàkiri náà ni torí pé èyí ṣe torí pé òun fẹ́ fi ti lọ́run ló fi kọ́ ìmọ̀ ni àbípáyọ̀ ọlọ́run lórí ìmọ̀ wàlẹ́yìn tàbí áńjọ kọ́ ọ́ kéèsè kẹ́mọ̀ ìròyìn ìwọ náà kọ́ ọtí jọ̀gá ọtí dépò báyìí ìtafẹ́ kọ́ ìtafẹ́ ní pé ká páyà ọlọ́run lórí ìmọ̀tá bá ń kọ́. alimami sufiyanu ta'ala bóyá mi ìmọ̀ ni àbí ní nǹkan mi ìjólórí ìjólórí tọ́lì ìjàrá sáwò lè tẹ̀tọ́ kó yá tọ́jú orí rẹ̀ lẹ̀ yóò já gidigbo yóò kẹ́gbò kí yóò tẹ́gbò yóò kẹ́gbò ọ̀nà yóò fi kẹ́gbò torí pé ìdí ń dùn ìdí ó fa wàhálà fún mi àbí sẹ́nìkan bá kọ̀ǹtẹ́ǹtì ìdí ó lè dùn pé ìṣẹ̀lẹ̀ ìdí ó kọ̀ǹtẹ́ǹtì fún yìí ìjáwó wà ń bẹ wàhálà wà ń bẹ tuntun wà ń bẹ bẹ́ẹ̀ náà rí ẹ̀kọ́ àyèwà bẹ́ẹ̀ náà lè ṣe é pé ní kò fẹ́ kọ́ mọ́ nítorí torí nǹkan mi ló fẹ́ fi kọ́. الإمام محمد بن سلمة أن من طلب الحديث لغير الله مكره به. أكتبكم حديث tí èdè torí ìtọ́ ọlọ́run ló fi kọ́ mọ́kẹ̀rọ̀bì bàbá mi mọ́kẹ̀rọ̀bì yẹn pé àìlèdè sí yẹn pé yóò rí wàhálà mi tòmátà ní mo tó lè tètè lọ. nǹkan lè sọ ó lè bá débi tí yóò ti lè dùn ọlọ́run ní tí afẹ́ sọ náà ní pé kájẹ́ká nìyẹn wá dá lórí mọ̀tá ń kọ́ kakọ́ nítorí tọ́lọ́run kí aláníyàn àtọ́lọ́ kó má jẹ́ nítorí fàyè kó má jẹ́ nítorí pé kákan máa pàdé ara wa kó má jẹ́ nítorí àǹfààní ayé kan kó má dàbí àwọn ẹlẹ́gbẹ́ ọ̀rẹ́dẹ́gbẹ́ àbí àti ẹgbẹ́ ọmọwùmí kílẹ̀ mọ́tẹ́ mi ẹgbẹ́ wọn torí kí ni torí jọ́tọ̀ bá lóde tí ó lè pe ẹgbẹ́ títí bá máa là sí bọ́ba ẹgbẹ́ nígbà àbí títí bá máa lọ hálíkọ̀ ìjọ ti bá láti pọ̀ sáàrin yóò wá wá báyìí àbídí máa fẹ́ ti wà lébẹ́tù ẹ̀ka ní àwọn ọ̀dà àbítorí ti bá nínà lọ́wọ́ pẹ̀ka àwọn ọmọ ìyá ọ̀yẹ́kẹ́ lè dìde sí mi àníyàn yóò dá kó jẹ́ torí tọ́lọ́run àti wá ìmọ̀ pa abẹ́ fẹ́. eléyìí nà sí àkọ́kọ́ tí bàbá ti. ẹlẹ́ẹ̀kejì yẹn ní. الصبر على تحصيل العلم ká ṣe sùúrù lórí wíwá ìmọ̀ tọ́ba jẹ́ ká níyàn wá dá ó wá kún tá a fẹ́ ṣe ń bò láti wá rí ìyẹn pé àníyàn dáadáa ò tí ì lọ́ọ́ rí mọ̀ tó o bá gbìyànjú kọ́ ká sùúrù lórí tàbílì ẹ̀lì wíwá ìmọ̀ ìyẹn pé gbàtọ́ fẹ́ kọ́ ọ́ sùúrù lórí ẹ̀ yóò la wàhálà lọ yóò la ìdààmú lọ ara ìdààmú náà ni pé kálukú wá láti lé yìí tàbí ṣe alẹ́ ló dúbọ́ sí àsìkò tó yẹ kéèyàn máa sinmi nígbà tá a ti jẹ́ òjò wa. àtọwá wá láti wá wá ìmọ̀ ara sùúrù kan á ti sùúrù láti wá ìmọ̀ gbogbo tí ní wíwá ìmọ̀ ẹ̀sìn tó bá gbà á fún un tá a bá tó wá rí fẹ́ a tún ṣe fún tó wà mọ̀sàkárà tẹ̀ láti máa kà mọ́. torí tá a bá rí mọ̀ a gbọ́dọ̀ dé nínú láti mọ̀ déni ká máa kà lákàtúnkà ọmọ ènìyàn nínú àkọ́ ìfọ̀kì ìsáàn nínú àwọn àdámọ́ ìyàbí tọ̀bí àtúnyẹ̀ ìsáàn nínú àdámọ́ ọmọ ènìyàn ní àlèsíàn ìgbàgbé bẹ́ẹ̀ kan bẹ́ẹ̀ náà ẹ̀dá dé gbàgbé kò sí ó jura wọn lọ ní. ṣùgbọ́n ọlọ́run bá lọ́dọ̀ tó wà máa ká náà rọ́pò kànà sí ya ọlọ́run bá rẹ̀ ní gbàgbé. àgbọ̀dọ̀ máa kọ́ ní sáyẹn yorùbá máa kọ pé má gbàgbé mi ò dé má gbàgbé mi ọba tí ó gbàgbé mú àmọ́ àti má gbàgbé mi fóléfólé. ìrúkọ́nà yìí gbàgbé nǹkan àwọn èèyàn làwọn ń ṣe kí ni làwọn ń gbàgbé ẹgbẹ́ dákùnrin mi ní sí nǹkan báyìí lọ́la o torí mo lè ti dé kíni mo lè ti dàgbé tó a máa kún ìmọ̀ kàlákàkúkà àmì kẹ́tẹ́yìn akọ́ tó ti rí nímọ̀ ìgbà tó pa á sí òun náà bá lọ wọ́n máa kó ìkẹ́kẹ́ tó bá fún máa ń lẹ ẹjọ́ kan tó ọ̀sẹ̀ dúró láti máa tó kà yóò fi ẹlẹ̀ ní ọ̀sẹ̀ kan ẹ̀rì ìmọ̀ta akọ́ àá ṣètò láti tún mọ alákàtúnkà káyipẹ́ yìí tí ó jẹ́ sínú tíra ni ó tuntun tíra ń gbé yẹn là ń pè ní mọ̀rọ̀ ọjà mọ̀rọ̀ ọjà tó ní ìlú. káyipẹ́ yìí tọ́ ká tó wá ń gbọ́ àbí tọ́ download ọdún lé kíni ọdún máa tún gbọ́ àtúgbà tó gbọ́ bí màá fi ń dúró ẹ̀rọ àwọn ẹni ibi náà nígbà tó bá gbọ́ kẹ́sẹ̀tì olórin kan yóò tuntun gbọ́ àbí yóò bá padà ha ibi tó lórí ti wú bọ́tò náà bá ń kọ́ olóde kìíní yóò wú kọ́ mẹ́rin tó wá dé àwọn ìpín tó wáyé ní pé tí ò dá ni o àwọn tó yẹ pé ní ìmọ̀ ẹ̀sìn ní sábà pàtó lẹ́wọ̀ kẹ̀jẹ́ yìí wọn atọ̀ tọ̀ ìyẹn ló balà gbọdọ̀ dìpẹ́ǹdì lórí làákàyè wa hundred percent bá ti gbọ́ lẹ́ẹ̀kan yìí tá yóò wá fún mọ̀záìkára tó bọ́ ti fi túrú láti kọ́ náà lọ́ọ́ ti túrú láti dégé ní láti mọ̀rọ̀ ọjà rẹ̀ ní ẹ̀kọ́ lẹ́nu tí yé débi kó ní tí lọ́ọ́ ṣe rẹ̀ rẹ̀ bákan rí àyà rẹ̀ láti máa protẹ́tì rẹ̀ síyánà láti máa protẹ́tì mọ̀tàkùn ẹ̀rí káwọn àkàndá mọ́débẹ̀ àmọ́ sọ ìmọ̀ bákan náà wà tẹ̀bùlíìgì láti mú létí gbọ́ ẹlòmíì ọdún gbọ́kẹ́ni mọ̀ tẹ̀bùlíìgì lóníkọ́lọ́jọ́ tẹ̀bùlíìgì o níjẹ́ tẹ̀bùlíìgì láti mú létí gbọ́ ẹlòmíì láti ṣàlàyé ìfáwọn yìí tẹ́ni gbogbo ń dá kàyí lèyìn ó fi di onímímọ̀ àìmọye àwọn èèyàn tọ́jọ kẹ́kọ̀ọ́ ń bì kan náà àìmọye àwọn èèyàn tọ́jọ lọ álùkọ̀ kan náà ṣùgbọ́n tí kan ṣe sùúrù tí kejì ò lé kíni tí ó ṣe sùúrù ìkejì bá rántí tó ń tọ́ ó ń mímọ̀ ìkejì di ẹni tí ó mọ̀ kankan mọ́. ìyẹn lẹ́sìn máa nínú ṣe tí àwọn àfáà náà wọ́n ṣe sùúrù láti kọ́ mọ̀ wọ́n ṣe sùúrù láti máa ṣe tẹ̀bùlì ìgẹ̀ láti máa ṣàlàyé ẹ̀ mọ̀ ó mọ̀ ẹwà rẹ̀ ṣe pé ní díẹ̀ díẹ̀ tó kọ́ náà ó lè mọ̀ yanjú o nígbà tó bá tó fẹ́ sáwùjọ jálàbí níbi ìdè káàkiri ìwọ tí wọn bá ti rẹ̀ ń kọ̀ kẹ́kẹ́ wọn náà àdìmọ́lá báyìí jáde sànẹ̀wí bẹ́ẹ̀ kò ṣe sùúrù láti láti sọ ohun tó kọ́ láti gbé fẹ́nu mi gbogbo kẹ́yìn náà láti sùúrù lórí ẹ̀ kọ́ lọ́la ọ̀tà àìlà ọlọ́run bọ́ bá àlejò ọlá ní. وجعلنا منهم أئمة يهدون بأمرنا ọlọ́run àṣẹ nínú àwọn ẹrú wa àwọn àìmọ̀tà àwọn adarí aṣáájú àwọn aṣíwájú jámù imam yàdúnà bí amúrinà tó yẹ pé ní wọ́n ń sáwọn èèyàn sọ́nà pẹ̀lú ọ̀rọ̀ wa ọ̀rọ̀ ọlọ́ọ̀nà fi ń sọ́yàn sọ́nà lámà sọ́bàrù nígbà táwọn náà ti ṣe dúró láti ṣe láti kọ láti sọ láti fún níwọ̀ rẹ ọrọ ọlọ́run táwọn pátá sùúrù yìí ni fi ń fáwọn èèyàn tọ́nà lẹ́yìn ìgbà tó ti ṣe sùúrù láti sọ wàkánú bí àyà tí náà yóò nù ní. wọ́n sì mọ dájú pé alimami bọ̀dọ̀ tẹ́mi arahmatullah alayhi wọn ní ọ̀rọ̀ kan nínú ọ̀rọ̀ yìí wọn ní bisọ́bùrì wà ní yẹ̀kí tùnẹ́lù ní ìmáàmà tìtì ọ̀rọ̀ tó lágbára látara ayé àyàn ti pé àti bisọ́bùrì àti látara sùúrù níní wà ní yẹ̀kí àti ìmọ̀ àmàdájú ìmọ̀ òdodo tùnẹ́lù aṣáájú mẹ́sìn tó wá gbọ́ àlìmọ́mù lìbùkárì àtàtàrà sùúrù rẹ̀ àti ìmọ̀ tó kọ́ tó yanjú ló fi kíni ó fi fi mọ́mù kéèsè mọ́mù mọ́tàláṣí náà sọ ìmọ̀ mọ́tàláṣí sùúrù ti ń tiẹ̀ wọ́n akọ́ mọ́tàláṣí àbákíní ẹ̀mọ́sẹ̀ kíni fún wa wọ́n ti mọ́mù ìmọ̀ mọ́tàláṣí sọ́kọ̀ wọ́n gbọ́ àlìmọ́mù mùsùlùm akọ àlìmọ́mù mùsùlùm kí ló fi lé bẹ́ẹ̀ jẹ́mọ́ bí sọ́bùrù wọ́n ti wọn kọ́ mọ́ àwọn máa mọ̀ dájú gbogbo àná pé ìmọ̀ọ́mù lọ́ba pé mùsùlùmù lásán yẹn mọ̀ pé ah, mùsùlùmù ló ń sọ gbogbo tó bá ti di alimami muslim gbogbo alimami muslim gbogbo aláàtì mọ́ alimami nasaari alimami numaja bẹ́ẹ̀ ma àwọn àyímọ̀ àyímọ̀ alimami bùrẹ́sẹ̀mìyà alimami nìkọ́yì alimami muhammadu bin abdulwahab. gbogbo àwọn ẹni eré báwọn kí náà ṣe jẹmọ́ wọ́n sùúrù wọ́n sì àmọ̀dájú ẹgbẹ́gbẹ́ náà fẹ́ jẹ́ ìmáàmù fìdí aṣíwájú dáadáa náà sínú àtọ́lọ́rọ́ yìí pé nínú àwọn ẹrú wa bá fọ̀nà mọ̀ táwọn á fọ̀nà mọ̀yàn tí wọ́n náà fẹ́ jẹ́ nínú wọn tó fẹ́ wọn òun sì kọ́ mọ́ òdodo ọ̀hún mọ́ àmọ̀dájú sí ọkọ. wàfíì sọ̀rọ̀ ayé nàbí sallallahu alaihi wa alihi wa sallam bákan nínú ọ̀rọ̀ tí ó tún rinlẹ̀ látọ̀dọ̀ àdúrà Muhammad sallallahu alaihi wa sallam lọ́rọ̀ sánàbí sọ pé ní asọ́bùrù ìyá sùúrù ìmọ̀lẹ̀ sùúrù ìmọ̀lẹ̀ مفهوم المخالفة المفهوم المخالفة إذا كان يقول أيلي سوء كلهم òkùnkùn ẹgbẹ́ tí ibà ń ṣe nǹkan tí ń ṣe tẹ̀lé sùúrù nínú ìmọ́lẹ̀ ló wà wọ́n tó bá ń kọ́ mẹ́sìn pẹ̀lú sùúrù tó ń fara balẹ̀ inú ìmọ́lẹ̀ ní tó gbé tó bá tẹ pákéjì gẹ̀ wọ́n ló dé ìsànà bá wọ́n ti ta jàkúrẹ́ tí ò inú òkùnkùn náà ló sì wà. ọ̀kọ́lá Yahya ibn Abi Kathir ẹ gbogbo àwọn àfáàrù tí a bá ń kó wa lẹ́yìn ìgbà tó bá ti mú hadith ọ̀rọ̀ tó fún Kùránì hadith àwọn àfáàrù àwọn ẹni ìṣíwájú àwọn táwọn òkọ́ṣe ni àwọn sálàfù Yahya ibn Abi Kathir kẹ́nà àfáàgbà aláhàdìsì náà ní ṣíwájú. Ó ní láàyè pàtó òṣèlú ìrọ̀ àtẹ̀jẹ̀kì ìyẹn kí wọ́n ní lágbára láti nímọ̀ ìrọ́ àtìlìjìtì pẹ̀lú mo fẹ́ máa mo fẹ́ máa kó láti tó rọ́ àtìlìjìtì ẹ́ mo fẹ́ máa gbádùn àwọn òde dàmú ara mi o àbúkí níbo lẹ́ lọ ńlá ṣùgbà ní òkò mi ah, mi ò ní máa ṣe lù wàhálà bẹ́ẹ̀. àbọ̀ bẹ̀rẹ̀ lé tó ní ọ̀sẹ̀ mọ̀rọ́jà àbí bí ẹ̀kúrà nìyẹn lọ à ní ah, o ah, tó bá ti jọ kọlọ̀ mi lọ bẹ́ẹ̀ mi lè ṣe mi ní ṣeré kò sí ìnímọ̀ àbí bẹ́ẹ̀ kọ́ ni kóra kìí tẹ́mẹ̀ ẹ̀sìn nìkan àbí abájọkọ ẹ̀kọ́ ní àwọn bá ń ṣe jógráfì àrí títí ọwọ́ ló mọ̀ sùn o sì fẹ́ dọ̀gá bẹ́ẹ̀ àwọn ti wàhálà ọmọ kankan látọ̀ látọ̀ tó mẹ́ ni àbájọ pé ní láàyè sàtọ̀ ẹ̀lẹ́yìn ìlú ìrọ̀ àti jìbì. pé ihe rí mọ̀ pẹ̀lú pé ó fẹ́ máa ala ala. fẹ́ dààmú fúnra ara rẹ̀ ìtumọ̀ pé ìwọ́n tó fẹ́ nímọ̀ ọ̀ dààmú rẹ̀ ọ̀ dààmú abdullahi bin umar allah ta'ala abdullahi umar kọ́lọ̀ ń tó wà sí bàbá rẹ̀. pé kúl lè tọ́ lè tọkọ máa kẹ́kọ̀ọ́ tó fẹ́ lọ kọ́ mẹ́ẹ̀sì yẹ̀sẹ̀kì nà ní mìtàdí kó yá wá bàtà méjì kó wá sípà méjì tó jẹ́ ti irin wọ́n wá dọ́lọ́pù olórí yóò jẹ́ ẹmọ tí bàbá yìí sọ lásìkò tí wọn alárìíká ó wà ìmọ̀ káàkiri bàtà rí ó ṣe yóò gbòó. yọ dààmú ọ ní farada ìtumọ̀ ní sọ̀rọ̀ torí kọ́ mọ́ gbẹ́gbẹ́ ẹgbẹ́ mẹ́rin lọ́wọ́ bàtà onírin méjì ọ dààmú lásìkò tí wọ́n táwọn rìn káàkiri wájú wájú ìyẹn pé bàtà rí ó jẹ àbíkọ́ wá bàtà rí tó bá fẹ́ ní ìmọ̀ bàbá omi sẹ́ni ń kalẹ̀ wọ́n ní àtọ́kùú. الحبس إذا جاء طبور يقعدين والمراد حبس النفس على تحصيل العلم في يكوي كادي يعني واحد كادي لا تشوي ما ما جاء كمية ما اللي جاء جاء أه وفهم أقصصي ثم لسه أقصصي والاستمرار والاستمرار عليه والمصابرة في أخذه dé láti máa kọ́ntínú wíwá ìmọ̀ wọ́n máa ń dá lẹ́tà báwọn yẹn máa ń dákẹ́ ó ti kínkínní náà láti kọ́ lọ́tà ti pàlùbárìkà sí ìsìláàmù fẹ́ kéèyàn wá tó pọ̀ àbí tó bá pọ̀ ní ìlànà ìbáríkà ni ẹ̀rí nígbà tó bá tọ́ kínkínní tó parí ìdarí tọ́nu tọ́nu fún àlùbáríkà sí tó wá padà kó jọjọ tó kínkínní lọ́rùn ẹbí ìdarí wọn àbánẹ́bí tó lọ ní àtẹ̀lé sẹ́kùn lọ́lọ́run gbé ìmọ̀ yìí fún ṣé kékeré ọlọ́run ní kó wá gbogbo mẹ́sì ọ̀dọ́ náà láti kọ́ ọ̀dọ́ anábì ní tó ń tí kékeré ọlọ́run sọ fún wa kó rọ́ọ̀bù dídí ní ìnìmọ̀ ọlọ́run lé mi fún nímọ̀ lọ́lọ́run tó ní kánábì tó sọ. agbìyànjú ààfin sùúrù láti mọ ìwà ìnà kọ́lá ṣẹ́kùn ọ̀sẹ̀ mi rọ̀ṣímọ̀ á ní àlìmọ́ àánà sọnú ọ̀rọ̀ tí wọn a ní ayàkúnà tọ́ọ̀lì sọ̀bírọ̀ a ní ọmọ akẹ́kọ̀ọ́ ọgbọ̀rọ̀ jẹ́ ẹni tí ó ní sùúrù aláta alùmù lórí ìmọ̀ tó ń wá ayé mùsáàbìrọ̀ ní àlè ọgbọ̀rọ̀ dẹ́ni tí ó dúró sí títí wọ́n ìlà káàdì mùsáàbìrọ̀ fà ìnáwó yà náà lu àjọrọ̀ sọ́ọ̀bìrín ní ìwádìí ìfàdàlà ẹni tó bá ṣe sùúrù ló ní pé wá ìmọ̀ ẹ̀sán tó kọ́ rí ni pé ẹ̀sán onísùúrù ẹ̀kọ́lọ́ náà ń pè sí ẹ̀sán ẹlẹ́fẹ́ tó bá ní sùúrù lórí dáadáa yóò kọ́ lẹ́sàn yìí kó tẹ̀ kọ́ ṣe sùúrù yóò kọ́ lẹ́sàn pàtàkùnù láwùjọ àtìbátú nìwájú ní àkàrà wákan náà ní padà lẹ́yìn àtibọ̀tán rẹ̀ ó dá lórí ti ń ṣe nítorí kọ́lọ́ inna làákìbá báyìí ni mo tẹ̀ kí n ẹsẹ̀ sùúrù torí àlàákìbá ìgbẹ̀yìn àwọn tó ń gbẹ̀yìn dáadáa lórí tí wọ́n ń ṣe làwọn àlùmọ́tẹ̀kì àwọn tí wọ́n bá páyà ọlọ́run tán ṣe sùúrù lórí tí wọ́n ń ṣe. الإمام الشافعي رحمة الله عليه أني حق على طلبة العلم láfẹ́ni tó bá fẹ́ kọ́ mẹ́sìn bùlúùkù tó dìde silisitari mi náà ẹni wà sọ́bìrì aláàkúlẹ̀ àárídì dúnà tọ́lẹ̀bì afọ́ dúnà tọ́lẹ̀bì wọ́n ní ọ̀rẹ́ yẹn ló jẹ́ kí ni ẹ gbogbo agbára rẹ̀ silisitari mi náà ẹni kó máa wáyé mọ̀ wà sọ́bìrì ó sì tẹ̀ àlàkùnlé ali nǹkan nǹkan kati ó bá máa já wá dúnà sọ́làbì tí ó fẹ́ kúkú ń bi kó wá ìmọ̀ àbáwọn nǹkan tí ò tó ìmọ̀ kó má jọ gbé ẹ kúrò ń bi ìmọ̀ tó ń wá ẹlòmíì nǹkan tí ò tó nǹkan ní òfin kẹwọ́ àbí nǹkan tí ò tó nǹkan ní òfin kẹwọ́ ó lè ní ara mi kan fàjẹ́ ọ lé ní ìjẹ́sẹ̀ ara ó ní náà jẹ́ tara ẹ̀ bábá pè pé iṣẹ́ kan mọ̀ yọ ṣe lè wọ́n tí ó ṣe yóò dìde ẹ̀rù àbí kí ó ní òòlò lọ́wọ́ lè ó jẹ́ pé kí ó lè bẹ̀rẹ̀ rẹ̀ àbí kéwàá nù báyìí àlówà nígbàdókó wà ní ìṣẹ́rí eh, owó ànúbà yìí kó wá ní olówó níbi kó mọ́lúwa èlò fifty naira àyíwò tí tó léyìn lè fi kẹ́wọ́ léyìn wá jókòó sílẹ̀ àwọn nǹkan tí ò tó kẹta máa ń fi kẹ́wọ́ láti mọ́ sí wá mà ìrìnàṣẹ́ àlùmọ́ mùsàfẹ́ yóò ní rahmatullahi alayhi àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú àwọn ọ̀rọ̀ tí àwọn àfẹ́ sọ̀tọ̀. wọ́n ní wọ́n àdánwà òṣùwọ̀rẹ̀ aláàbà tẹ́lẹ̀ ayé. a ní sábàníká ní sùúrù lórí ìmọ̀ta wa òun náà tún nípìn dé bá ti ní al-ikhlas ó ní ìpín oríṣiríṣi sábàní ní àní ikhlas ẹ̀rí a ní àníyàn tó dáa kẹ́ńtà gbàlérò ń sábàní ní sùúrù lórí ìmọ̀ta wa òun náà tún lálàyé nínú sùúrù àkọ́kọ́ ni àlèsìmọ́rọ́ rẹ̀ fi ká ní sùúrù àti máa kọ̀ǹtínú lórí wa mọ̀ ẹlòmíì sùúrù lọ́wọ́ bẹ̀rẹ̀ tó bá padà fà sẹ́yìn bóyá ìmọ̀ àti à ń lọ mọ́tíráṣà ni ẹ̀rí kò bá lè ṣe sùúrù mọ́ àbí máa bá ń wá hálíkọ̀ báyìí tó bá padà fà sẹ́yìn sùúrù yẹn gbọ́dọ̀ máa kọ̀ǹtínú ti gbọ́dọ̀ bá ìkanínú àwọn ọ̀jọ̀gbọ́n ní wàlá sáwọ́ fí ròyúbì náà ti àyíbá kanáàtì fún ìlẹ́kọ́ ìrì ní aláṣàmàmì ó ní òórí àlébùkan tó tó ẹni tó lágbára láti parí nǹkan tó wá dúrọ́pù ẹ̀ tó wá pàtó tẹgbẹ́ kan tó jẹ́ pé nǹkan tó ṣe láǹfààní ni àlébù ńlá ni tí ò lè ṣe sùúrù mọ́ ta gbọ́dọ̀ ṣe sùúrù lórí ẹ̀ pé a mọ̀ kọ̀ǹtínú lórí táwa àánú ò ní ríra wa bá bá débi kẹgbẹ́ ah, tí mo wá yìí náà ti tó bákan náà àfọ́bùrù alàlùfù rí wà ní fákìlì wà náà kò ìfàlẹ̀ ẹlòmí ò ní fẹ́ àwọn náà ti fún alàlùfù lórí èébì àbí èmi ò pẹ̀lú wa mọ̀ kó dẹ̀yẹ̀ jẹjọ́ lówó èmi ò pàgbà mi. oríṣiríṣi nǹkan ló máa ń fẹ́mi fún yẹn ó lè jẹ́ pé tí ó jẹ́ wà o ló bí ti ti nǹkan kan lọ́rọ̀ mọ̀ ń gbà ń o lè má lójú oúnjẹ wà lè pa kiri yẹ pé ìgbà míì máa lè sọ èèyàn lẹ́ni tí ò ní ṣùgbọ́n bí èèyàn tó fẹ́ kọ́ mọ̀lẹ́ni kọ́kọ́ dà ní ẹ̀ka àwa náà lówó ń di bí àfa àdìpàdì tó rò àtàbà jẹ́ńjẹ́ ló ti bọ́rẹ̀ ṣe kí ni òṣèlú iṣó kọ́kọ́kọ́ ṣàníyàn sí tó fi wọ ilé lórí pé owó ń dájẹ́ tẹ̀ níbi ìmọ̀ tó fẹ́ lọ wá alimami sáfìyà rahmatullahi alayhi ani la yuslabu hadha al-ilm ahadun la yuslabu hadha al-ilm ahadun bil kò sí ẹnì kankan tí ó wá ìmọ̀ yìí bilman pẹ̀lú owó pẹ̀lú owó níbi wà áìsùn náà àtúnfẹ́ mọ́ ọdún àbá náà ti lẹ́yìn dẹni àkọ́lé wọ́n ní kò sẹ́ni tí ó wà mọ̀ pẹ̀lú àmì ẹ̀yìn fà yóò tí ó wà sọ sí ní bàbá sọ sí ní pẹ̀lú àmì ẹ̀yìn wọ́n láàkì mọ̀tọ́lábà òbí tí ń dàtú a ní ṣùgbọ́n ẹni tó bá rẹra rẹ̀ ńlẹ̀ láti lọ kọ́mà wàdí ìkìlẹ̀ àyè dèdè tó ní lárísìkú náà ní ń lò níbi kọ́mà yìí a ní wà hórówọ́tì lẹ́yìn níbi kọ́ ìmọ̀ dé tó a tún gbọdọ̀ sàpọ́nlé mọ̀ àbí agbọ́dọ̀ sàpọ́nlé mọ̀ ilé náà jẹ́ kọ́ fáwa tọ́lábàtò lẹ́yìn abúlé ọ̀sàkọ́lé mọ̀ kó làwọn ọmọ ọ̀sàkọ́lé mọ̀ ẹ́ àfàkọ́lé mọ̀ àfàkọ́lé tá a fẹ́ kọ́mọ̀ lọ́dọ̀ ara àpọ́nlé mọ̀ àfàkọ́lé tí ara fẹ́ fà bí ara àpọ́nlé mọ̀ bó ti mọ̀ ń lọ aṣọ rẹ lọ táǹpù tíra rẹ àbí tú ẹ̀sẹ̀ dáadáa ọ̀ àfàkọ́lé mọ̀ lára ara tiẹ̀ náà ọfẹ lọ kọmọ ọfẹ lọ sàlàyé mọ ọba wa tó jákujáku ìyẹn náà bá mọ àwọn sáláfù wọn ṣe bẹ́ẹ̀ agbọ́dọ̀ sàpọ́nlé wa alimami Malik rahmatulah alayhi ẹni tó bá fẹ́ lọ káwọn yẹn níwọ̀n hadith yóò wá lọ wọ aṣọ tó dáa yóò lọ pẹ̀ fún àpọ́nlé kí ni ṣe yẹn àpọ́nlé mọ̀ ni akẹ́kọ̀ọ́ tó yẹ kí wọ́n ní àwọn agbádá ni pé kí ni agbádá yẹn lọ alálùkọ ni fẹ́wọ̀n lẹ́nu à ń lọ mọ́tíráfà ni ọ̀ á níwọ̀n bàtà tó ti já lọ́dí sósóso ohun mọ́mú yìí lọ alùpọ̀ mọ́mú yìí lọ mọ́tíráfà. ẹ̀sẹ̀lẹ̀ ń bá wọn lè kọ́ ẹ̀rẹ́ lè lè dá padà sí lè tó kọ́ ni wọ̀ ní bọ̀ àbí torí yẹn gbọ́dọ̀ sàkọ́lé mọ̀ agbọ́dọ̀ sàkọ́lé mọ̀ sàfẹ́ kọ́nà ẹni ló yẹ kéèyàn á yí ìgbéyàwó bákan náà kọ́lá muhammad bin hasan muhammad bin hasan kan nínú àwọn ọmọ tó ra imam abu hanifa a ní làyé kúlẹ̀ tó wù fi hasan amọ̀ alẹ́nìkan ní sọ́sí dìbì ọ̀rọ̀ ọmọ yìí illa man ahraka bunna nafsa aqalib qalbi aqwan illa man ahraka bunna qalba àyàfi tó bá gbẹ̀mí gbóná ó dààmú ara rẹ kò fẹ́ nímọ̀ lágbègbè yìí sí ó fẹ́ kí mà dúró ta rẹ èmi náà yẹ kí tẹ̀lé ha bíbí báyìí náà alukur'an sì súnmọ̀súnmọ̀ ẹ̀ àdìsí yẹ kí ni mọ ibà yìí ó ṣe wàhálà tọ́tọ́ lè mọ̀ á eléyìí nínú ètò ṣe pàtàkì Eh, alimami tí ó bá tó fún hajjaj rahimahullah ta'ala náà àfáàgbà náà àfáàrà hadith alẹ́nìtàn ilé ìbá lọ́ba ti náàmù fún pé àwọn ah, alágbájá ẹ̀ńtà lè gbọ́ ọ̀rọ̀ rẹ̀ nítorí pé ẹni tó máa ń wádìí nǹkan tó tó tó tó lè gba ọ̀rọ̀ yẹn àyàn sá ètò ìṣòro àmì lọ́ba ọ̀rọ̀ yóò rí bẹ́ẹ̀. tó bá ti kàn yẹn kó gbà wípé àwọn ah, alágbájá yìí àyàn náà ti èdè pé lórí ẹni tó tó bẹ́ẹ̀. ìmáàmù yìí ní sọ pé ní mọ̀ntọ́lá balẹ̀ hadith aflafa ẹni tó bá lọ kọ́ mọ̀ hadith aflafa yóò di kíni yóò di bóòlù àti aflafa ẹni tó jò kalẹ̀ tí ò ní nìkan lọ mo ṣe rí lásìkò tí wọ́n nu o ìnìmọ̀ wọn fi lárúbá kàlà wá fi rí mọ̀ ọ̀kọ́ lára wọn. ẹni ajáwé tó lọ kọ́ máa hadithi wọ́n láyé ẹjọ́ ó torí hadithi kan mò ń ka pé akanjọ́ o ẹni Jabir ibn Abdullah abẹ́nìkan náà fàábà ó gbọ́ hadithi wà ẹnìkan ra ó sì torí ẹ̀ kan bẹ́ẹ̀ lọ́ra tó lè rìn dáadáa tó lè débẹ̀ pé ní hadithi kan ó wà lọ́dọ̀ ẹnìkan ní ọwọ́ lọ ra mọ́tò àbúkẹ́ kẹ́ fẹ́ máa rí mọ́tò ṣiṣẹ́ ni àwọn ah, fẹ́ lọ màlúù ni mo fẹ́ lọ gba àdìsí mélòó àdìsí ẹyọ kan pẹ́fà nàlá àníwọ̀n mo sọ pé ní ẹni tó bá kọ́ mọ àdìsí yóò dá láì ní torí pé wọ́n máa káàkiri ni jáde lọ wá mọ́ ẹ láti bí síbí yìí kìí ṣe jáde àwọn tẹ̀bílíjì o ìjáde lè pa àwọn onímọ̀ ẹ̀tọ́ tó ń wá ìmọ̀ fún ìmọ̀ nígbà tó o bá gba sẹ́ẹ̀sì lágbèjúwe pé iṣẹ́ yìí mo gbà o ó wá fẹ́ lọ gba àdìsí kan ní Ìbàdàn àbí ọdẹ bá bẹ̀rẹ̀ ọdún tó bá dé lọ́wọ́ àdìsẹ́ wọn nígbà tó ọdẹ bá bẹ̀rẹ̀ bá ní àdìsẹ́ torí ẹ̀ wá ẹnìkan ní èmi náà gbọ́ lẹ́nu ẹ̀ ní Kogi tó padà sílé ní àbí ọtún lọ ní ìrìn àjò tó kù ní ọtún mọ́ lọ Kogi tọ́ba tó débi wọn tó bẹ́ẹ̀ ní pàdé tó sẹ́ni tó náà gbọ́ lẹ́nu lé ní à ọ̀yọ́ mo ti gbọ́ nígbà tá a lọ sí nǹkan bá ń bá nígbà tí mi náà lọ kẹ́kọ̀ọ́ mẹ́ ọ bá padà sílùú ọ̀yọ́ iṣẹ́ tó pa tẹ̀lé kò ẹni tí ó nílé òní tí wàá gbé fẹ́ẹ́ lómi báyìí. máa fara bí tìmọ̀ ti lọ àyè wọn gbà wọ́n ṣe sùúrù. ṣé àlìmọ́ọ̀mù làkàtìfù lùbàgàdàdì kọ́ ló kọ́ ríṣíláṣì fi tọ́lá bẹ̀rẹ̀ ẹ̀yìn àbí? báwọn bá ti ṣèrìn àjò mọ́ wá mọ́ wá ìmọ̀ káàkiri. tọ́ọ̀ bá wọ́ lọ láti bí ti Ọ̀yọ́ sí Maiduguri yìí tó wá wà ládùúgbò wa. àti wá nílé sùúrù láti kọ́ yìí yìí tó tún wà ládùúgbò wa yìí là ń sọ mọ́tò látùgbò o ẹni tó bá lọ́wọ́ láyé tí wọ́n ní gun kíni ní gẹ̀ẹ́sì yìí tó tún pọ́wọ́lé ó tún gun ràǹkúmí àti kẹ́tẹ́kẹ́tẹ́ ẹlòmíì ẹsẹ̀ rẹ̀ náà ní èdè yóò fi rìn nígbà wọn pè ní lẹ́nu tẹ̀ fún ẹlòmíì wá láti iraki wá mísírọ̀ iraki ìgbé wà ní asia mísírọ̀ wà níbo wọn láfíríkà ó sì fẹsẹ̀ rìn wá torí kó fẹ́ pàdé ìwọ ní tinubu yìí tinubu tí ìbò ilé ní díẹ̀ ọ̀nà ní ó ti lé kíní ó ti jìnà jù ọ̀rọ̀wọ̀ ọ̀kadà ọ̀fíìsì sílé àwọn anímọ̀ owó tó ti wọn tó ń di gbogbo íńtánẹ̀tì gbogbo ẹ̀ tó wà wọn káyà kéèkì tó àkọ́kọ́ nù pé babaláda níyẹn pé àbí babaláda ti su afọ ẹlẹ́ẹ̀kejì ni a ya sùn pé àwọn kọ̀tínú mọ̀tá wa sùúrù ni pé nǹkan ló lè ṣẹlẹ̀ sí yẹn bí àìrí jẹ́ àìrímọ̀ ó lè ṣẹlẹ̀. sáyẹn pé àgbà ah, tí ìrówó jẹun lọlé kéwú ṣùgbọ́n káṣe níwọ̀n tó wọ́n ti fira wọn pàápàá jùlọ èyí tó jẹ́ ní òkú ti hálíkọ̀ ẹ̀fọ́ yìí lọ́dún yàtọ̀ sí mọ́tíráta gbogbo alágbọ́dọ̀ wà gbọ́rọ̀ ẹ̀sìn wa. náà bákan náà ádámù nìyá ara sùúrù ní ádámù nìyá kéèyàn mọ́ lùtò. sọ́nà ìwà èdè tí wọ́n ní ah, ẹ̀wọ̀n tá à ń kọ́ yẹn pàápàá jùlọ náà wùyẹn náà wùyẹn ti lé jù náà wùyẹn ló fẹ́ lé ní sápò mọ́tíráta o nawulu bẹ́ẹ̀ ti sa ọ́ ti sùúrù ni kó má yẹ sa. àbí tọ́wọ́ pẹ́ ni kékeré pé abúlágbẹ́já táwọn àti lè nímọ̀ báyìí. ìyẹn ti ń já kànù ẹni tí ó kọ́ mọ́ ò gbọ́dọ̀ já kàn. ọlọ́run bọ́ba adékọ́lá ní ìnáwó la yá àkùnrin rọ́wọ́ ìlàhí ìlà ìkọ́wọ̀ ìka àfẹ́rù ẹni rẹ̀ nìkan kó já kàn bí oore ọlọ́run àánú ọlọ́run àyàfi kékeré. àìpé ìròyìn jíjá kan fi dáadáa ìròyìn kí èèyàn mọ̀ ìròyìn akẹsẹ̀ rí ni wọ́n jà kàn. fàlùyà afú fàáfù àlà ráàfẹ̀ sọ́bọ̀ ẹni kéèyàn lùsò ó dàbí àáké sáàfin fọ́ọ̀kì ni sùúrù ẹni tọ́ba tẹ́lẹ̀ rẹ̀ lẹ́fà tọ́ba tẹ́lẹ̀ rẹ̀ lẹ́fà kékeré àti máa ṣe máa búrẹ́kì yẹn sùúrù tọ́ nítorí tọ́ba ti gbé ìjákẹ́ ìjákẹ́ yẹn máa bírèkì ẹ̀ ẹ̀ sọ pé fa ìyáká wa ìyá o ẹ̀yin méjèèjì ẹ̀ yàgò fúnra yín o wọ́n jẹ́ kí jíjá kan dénú ọkàn rẹ̀ àìtètè rí nǹkan gbọ́ yé wọ́n jẹ́ tó kọjú ẹ láti mọ́kọ́ nǹkan. يقول الإمام أحمد الإمام أحمد يقول مكثت في كتاب الحي سبحان الله الإمام أحمد وما أدراكم الإمام أحمد gbogbo àná la mọ ìmáàmù Ahmad ìmáàmù Ahmad bin Hanbal wọ́n ní kúlù títí àmọ́kàtò fi kìtàbí láì mo lo ọdún mẹ́sàn lati láti fi oro ọ̀rọ̀ haidọ̀ tí mo fi gbọ́yé ọdún mẹ́sàn-án báàbù wo lẹ́kọ́ haidọ̀ tẹ́lẹ̀ bá délé kí kéde pé áyọ̀ nìkan gbogbo fíjì gbogbo sàfíì àbí àti náwó àti sọ́rìfù àti hadith àti balaga àti adam ẹni àfa ọdún mẹ́rin yìí ń lò ní kí ó ná tọ́ba tẹ́lẹ̀ tẹ́ kéèké lọ́dún mẹ́sàn-án fún yín lọ́nà àti ìròlé mọ́ láàrin ọdún mẹ́rin nínú ọmọ mọ́tà ní tẹ̀lé lọ́dún mẹ́sàn-án ní báyìí mú kí ni haidu lásán kìtàbù haidu ṣé haidu ọ̀rọ̀ nǹkan oṣù tó fọdún mẹ́sàn-án kò tó gbọ́ yé ìwọ́dì fẹ́ jáde sànẹ̀wí kọ́ tún mẹ́rin lé kọ́mọ́dé ẹ́ jámíà láàrin ọdún mélòó láàrin ọdún mẹ́jọ. ẹni tí a gbọ́dọ̀ lè tu ìfàbìlì àìk nìkan ni bàbá ní ọdún mẹ́jọ náà tó gbọ́ yé èyí náà tún jẹ́ rọ́dún fún àtàwọn ọmọ sọ pé àwọn onísùnmọ̀ àwọn tí ó tó fẹ́ mọ́ lọ gbogbo àdúgbò wọn fún àwọn kan tó ń wà bá wọn gbogbo dáhùn ẹ̀kọ́ ló kà wọn àwọn ilé yóò dáhùn kankan àní ká sọ̀rọ̀ bó láti dòṣèlú àbí ìdí ò lábẹ́ sọ̀rọ̀ áhídọ́dà táàdì tó mọ̀ yìí ò ní kò mọ gẹ́gẹ́ bẹ́ẹ̀ ó ti láwọn ti mọ̀ àwọn àbẹ́ẹ̀sì lọ lọ́dún mẹ́jọ mẹ́rin ó jẹ́ lọ́dún kẹ ẹ̀rí tọ́ba ní abẹ́ kọ́ sí bible high labẹ́ bọ́tì yìí inṣàlá sàlá oṣù márùn-ún láàbì kọ ẹ̀rọ mi àwọn èèyàn karu mọ́sálà báyìí kó máa ń sè ọ̀rọ̀ kò láti gbé lórí èyí táwọn ríro wò ẹ̀ ń sọ̀rọ̀ àtẹ́jà ẹ̀ ń sọ̀rọ̀ kíkí àwọn ọkọ̀ náà ríro. torí kí ni torí àwọn ẹlẹ́gbẹ́ náà ń sọ̀rọ̀ torí pé àwọn ẹlẹ́gbẹ́ náà lè ṣe sùúrù fún mà. wọ àwọn ẹlẹ́gbẹ́ tó wọn lù wá ẹgbẹ́ ń fún alákòjú náà tó jẹ ọdún yọ ọdún ìsúnmẹ́ àwọn tó jẹ́ pé ẹ̀ka àlèkùwánì lè mùsùlùmù sọ́wọ́ náà mọ̀ tó wà lù wáyé níjò lẹ́ni ká mú síra tó mọ̀ síra àwọn àfẹ́ẹ̀sì ká mọ̀ tírì jẹ̀ tó wọ́n ní kìbáàbù tàwọ́kì gbogbo bẹ́ẹ̀ káwọn ti kọ́lé kọ yorùbá lè rí ìjòkó wọn kan tọ́ni jẹ́ kíni ṣe àlẹ́ ní kúrukúrú nǹkan bá wọn. bọ̀tì ọ̀rọ̀ bó láti fi kékeré o bó láti di ilé láti di ilé ìfẹ́ ìmọ̀ a gbọ́dọ̀ ní kúrú lórí mọ̀tá ń Ani wọ́n ní bàbá tó wọ́n ti ṣẹ́rí wọn ní bàbá kìí àṣìṣe sí ìlú rahimahullahu ta'ala Ani ní alimam, alimami ṣìǹkìtì kọ́lọ̀n kọ́ bá kẹwọn àbá kún ní kárí ẹni tí tẹ́lẹ̀ fún ọ̀fọ́ ní àdúrà ní kúkúrì sọ ibà àdúrà òdùbáyà ìpínlẹ̀ wọn ọmọ Mauritania ni wọ́n kẹ́tọ́ gúnlẹ̀ sílùú Saudi nínú àwọn àgbà àfáà ní jamiu islamiyah ní gbogbo abẹ́ ẹ̀kọ́ bẹ́ẹ̀ jamiu islamiyah àwọn ibùdó báàgì sheikh muhammadu bin ibrahim sheikh lalibani ani imaamu shinkiti ani bakiya layla kan kamila ani ani a lo ọjọ́ òru kan gbáko láti bẹ̀rẹ̀ òru dẹ́kun yọrọ jẹ́ òun mọ́sálà kan wà ìdá mọ́sálà kan náà ló gbé yẹ̀wò káàmù sí mọ̀kọ́dé wọn ti tẹ̀síìrì jẹ́ bẹ́ẹ̀ sọ́nà tẹ̀síìrì wọn ní sọ́là kan ojú ọkàn ojú ọkàn mo fi yẹ̀ wò sí ìfún wò pé àwọn ah, bóòlù mọ́ṣálà ìṣèlú báyìí. àwọn àfáàgbà ní ẹ̀rí lẹ́nu ìṣòro láti dúró tí mọ́ṣálà kan láti máa yẹ̀ wò mo fẹ́ mọ àgbọ́yé ọ̀rọ̀ yìí lórí iṣu kẹpẹ́lẹ́. tí wọn náà bá pe àfa pé mọ́tàlá àtọ̀tọ̀ yòówù fẹ́ yẹ̀wò tó pe àfa ńlọ la tó sáà tó mọ́tàlá tó lánàá àwọn wọ́n ti ń gbé yẹ̀wò ẹni tàn àfa ìlàkà náà àwọn ọ̀rẹ́ ti kú láti pọ̀ ẹ̀rí tó fẹ́ ká wá kẹ́kọ̀ọ́ nígbà tó tí wọ́n mú ẹni rẹ̀ tó ń gbọ́ ọ̀rọ̀ látàná yóò tí káàkiri ọ̀tọ̀ lè kà náà ni wàá máa kà á wàá kakúrò àkẹ́kẹ́ tó bá òtí gbọ́ mọ́tàlá yé káàkiri òyìnbó náà tó wàá lọ́rọ̀ wàá wí mi akẹ́kẹ́ sọ lórí ọ̀rọ̀ òtí gbọ́ yé àdìsí lórí ẹ̀ ilé nínú tí ó ṣe pàtàkì ní agbọ́dọ̀ ní sùúrù lórí ìmọ̀ lókè bó láti máa kọ̀ntínú bó láti ní jákàn bó láti ní ìfaradà lábẹ́ ọ̀rọ̀ sùúrù yìí láti máa tẹ̀síwájú jọ mi inṣàlá fàálà kí ọlọ́run bá fánà wà tààrà kí o ṣe rọrùn fún wa kó fún wa ní àgbọ́yé ẹ̀sìn rẹ̀ mo sọ fún wa ní bàbá bẹ̀rẹ̀ síra yìí pé ó ṣe pàtàkì fún wa pé dábàá kan da gbogbo ẹ̀ lọ táwọn ẹ̀ṣẹ́ra wa létí tó jójú ṣe wa àpò fún tó bá wọn àwọn ènìyàn tí àtàwọn afẹ́ ẹ̀sìn fún wa ti àgbọ̀ kí o tó lè tí ó ṣàmì kọ̀ọ̀kan wa. وصلى الله وسلم على نبينا محمد وعلى اله وصحبه